أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته omi inú omi lọ́wà inú omi inú omi lọ́wà. Olúwa ti jẹ́ kó bá wa jùmọ̀ ó ní ọkọ̀ omi. Omi tó máa ń gbé bẹ́ẹ̀ ni omi tó máa ń gbé náà. nígbà náà. Ṣé ọlọ́run tó wá dáàbò ẹ̀kọ́ yẹn láti lóyún? Ṣé sọ yẹn láti lóyún? Tó lè ọ̀ adá iná akúkọ̀ ọ̀sà ìṣòwò mọ́ra, bọ́ọ̀ ọ̀sà ìsígbẹ́rẹ́, bọ́ọ̀ ọ̀sà ìlú kìnnìkan, òun ò lè rí sọ ọlọ́run. Ọlọ́run gbogbo àwọn tó ṣe fún wa, àwa máa nílẹ̀ ra òun. ṣẹlẹ̀ sẹ́pà àwọn dókítà ní nínú bẹ́ẹ̀ nìkan yẹn ṣẹlẹ̀ jẹ̀mọ́ ẹ̀ka èèyàn rọrọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti jẹ́ àti 排队。 ta'ala nínú àwọn ẹ̀tọ́ tí ọlọ́run bá lè fi ọlá tó nígbà lọ́wọ́ wa nínú àwọn ẹ̀tọ́ tọ́rọ̀ bá lè fi ọlá nígbà lọ́wọ́ wa nípa ẹ̀tọ́ kí ó yẹ ká máa ṣe sàkáàní ọlọ́run tó pọ̀ ni nínú rẹ̀ òun náà torí tàbí wọn gbà láàrẹ̀ adéṣì adéṣì àbáwa òṣàní yìí ni tá a mú pọ̀ rẹ̀ sí yorùbá òkúrò náà ṣẹ̀ tọ́gbàjúmọ̀ sí. bàbá yálà anabi bàbá tálàbà pàpà bàbá tálàbà bàbá náà lọ wá pé bàbá tálàbà anabi tálàbà alùsàlẹ jùlùkún bùnú náà ṣe rọdí ọlọ́wọ́ ẹni arásùlélàyé sọlọ́mọ àlẹ́ wọ́sẹ̀ náà kọ́ọ̀lù iná mọ́ àtàlẹ́ fọ́ọ̀tọ̀ fọ́ọ̀rọ̀ yìí fọ́lá tó gbẹ̀yẹ̀rù á wọ́n hàtà òkúdá. فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء رامة لكم غير نسيان فلا تبعثوا أهلها أخرجه دار قطني وغيره أدتي أبا نترى دار قطني كيرو بعد اسمه gbogbo àwọn akọ̀ọ̀kan náà àwọn àbá aládé nì náà. ọ̀rọ̀ ìwọ́n pẹ̀lú anábì sọ́kùn bá wàhálì wọ̀ sílẹ̀ kí ìkẹ́ ọlọ́run náà kò mọ bá anábì. anábì sọ fún wa pé inna Allah ta'ala fọ́ọ̀rọ̀ tó fọ́ọ̀rọ̀ yìí. ọlọ́run bá alẹ́ kí ọlá ó ṣe àwọn nǹkan kan lọ́rọ̀ àyàn fún wa. ẹ̀yìn lè gbé wá ìpè títọ́ àmà jẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ìyá ní kí káfíń gbé ìtumọ̀ wájú dáadáa gbà. bọ́tìlẹ̀ kí sípé lọ́dọ̀ àwọn àfáà mi àwọn sí àtọ̀ láàrin ní ìlú náà kàbárùkù bẹ́ẹ̀ nà fà wàlúwàjú. báyìí nà fà rí ìdọ̀tí wàlúwàjú. ìyàtọ̀ náà lọ́wọ́ àmì òjú pé fárùkù òun lágbára ju wájú lọ tàbátì wòye sí náà ló gbọ́ àdìgbò mi àti sọ̀rọ̀ yẹn náà kò láwọn ẹni wọn náà déédéé náà ló sì. ṣùgbọ́n táwọn lọ́sọ̀ níbi tí àwọn àgbà ti bá yé dédé lórí àyànká ntí òkè ń ṣe ọ̀ràn yẹn ọlọ́run ní wọn pàtàkì lẹ́yìn wọn ju tọ́jú ọ̀ràn yẹn ọlọ́run wọ́n sì máa fi tí ò tí àlè fi kíra wọn dúra wọn. yá o kódà wọn sọ pé sọláàtì bá ti lágbára lé pé ààwẹ̀ sọláàtì bá ti yẹ ọ̀kan ó ju ààwẹ̀ lọ lọ́dọ̀ àwọn nínú àwọn ìgbàgbọ́ wọn lélẹ́yìí wọ́n sì máa sọ jáde lẹ́nu dáadáa. ìgbà wo ni sọláàtì bá ti gbà wọ́n wáyé tẹ́nu wá fi wéra wọn pẹ̀lú ààwẹ̀ wọ́n á ní sọláàtì bá ti. kí wọ́n láwọn wá fi tó jẹ́ ọ̀ràn yẹn ọlọ́run àwọn wá fi awẹ́wà àwọn wá fi ìyẹpẹrẹ àwọn fi ìyẹyẹ àwọn fi mọ́ ọ̀rọ̀ lọ́wọ́. se de da tọ́ba tí wọ́n lọ láì kọ̀ọ̀kan fẹ́ràn rẹ̀ kò sí lóde ọ̀ra ọ̀ra ọ̀ra nǹkan àbí ìdíkò ìṣẹ́kọ̀ọ́sí no. nínú yín. tó wá rí bẹ́ẹ̀ wọ́n tọ́ ọlọ́run máa sùn àwọn tó lòdì sùn má wọ́n mọ ìkókó òdúró sí lẹ́bílà ni èmi á máa sùn mo sì máa sí lẹ́bílà fọlọ́ torí ìdílé yìí tó wá bẹ́ẹ̀ ṣe pọ̀ tó wọ́n sì lè yẹn sẹ́sìn ọgbọ́dọ̀ fún ara rẹ lẹ́kọ̀ọ́ tiẹ̀ ara rẹ tó tó nídìí nípò olóṣù díẹ̀ lónìí tọ́wọ́ ti fọ́ ṣe lẹ́bílà tọ́wọ́ ti lókun lẹ́bílà bákan náà dáadáa ní ẹ̀sìn wa kò sí sísá ní ẹ̀sìn wa torí di eléyìí àníká òsùn nẹ́tì fáwọn ọ̀rọ̀ bọ̀ àǹtí nẹ́tì bá lè sàmẹ́ńdì. léèwọ̀ fún wa tẹ́lifà fálà tẹ̀tẹ̀ ìkú a àwọn kan tó ṣe léèwọ̀ yìí ẹ̀ má débẹ̀ yẹn pé ó rọra gbàdí àwọn kankan fálà tẹ̀tẹ̀ ìkú a ẹ̀ má fa ọgbà yìí ya ẹ̀ má wọnú tó dé ìwọ̀ tọ́lọ̀ ní ẹ̀ má débẹ̀ yìí wọn bá dúró bí ara léèrè lẹ́ni mélòó mélòó àwọn ìwọ ọlọ́run táwọn ìkùnkùn lé náà táwọn náà wá wo gbogbo ẹsẹ̀ rí ẹni ẹni ìyàn ó ti dùn lẹ́nu àwọn èèyàn bí ọ̀nà màálù lọ ẹni ìyàn ó ti dùn lẹ́nu àwọn èèyàn bí ọ̀nà ewúrẹ́ lọ nígbà tó lọ ń kó àwọn oríṣiríṣi àwọn kata lè jẹ kalẹ̀ ó sì ní a máa jẹ àwọn kata nítorí àjẹ pọ̀ ju tó ní a máa jẹ lọ ṣùgbọ́n ṣètọ́ ni lẹ́yìn yóò jẹ káwọn èèyàn orí wípé. òòsà lásìlá yàwó kọ́ wá òòsà wọn yẹn wọ́n yẹn ṣe òòsà pẹ́pẹ́yà ẹni mi ẹni rẹ nìkan sọ wọn fún wa èèyàn ni wọ́n tí wọ́n hùwà dáadáa láyé tẹ́bí sí táwọn wá báwọn yẹn náà ní káwọn ẹni tó ti lọ yìí sẹ́wọ̀n àgbàgbọ́ wọn báwọn náà ni àwọn ẹgbẹ́ gbàgbọ́ wọn báyìí ẹgbẹ́ gbàgbọ́ wọn báyìí wọ́n yẹ kẹ́ gbẹ́ èrè wọn kẹ́ gbẹ́ èrè wọn kẹ́ wọ́n sì rán lásán bẹ́ẹ̀ kí wọ́n ti ṣèlè tí wọ́n lásán. nígbà wọn kọ́ gbẹ́ wọn àwọn yẹn gbẹ́ lóòótọ́ one of your one and say your about what do the condition lòdù ẹ dàpọ̀ kí làásìkò rẹ̀ ìdáhùn béèrè yẹn kí ni pé báyà الله وبركاته